kọ́dà fún ọyàn ẹni tí wọ́n máa ṣe wáàsí fún àwọn ọ̀gá ìlú máa ń mẹ́rin ọba tó wáàsí gbé ni wọ́n máa ṣe wáàsí fún wọn kò sí tó burú bẹ̀ tó ti yé. ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ni pé ẹni tó jẹ́ bíríkìlà ń kọ́lé wọ́n wá fẹ́ kọ́lé ilé awo wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì òun sì jẹ́ muslim wọ́n fẹ́ wá gbẹ́rù kẹyàn kù àléwọ́ jẹ́ àwùlà sọ́sẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé kò sí ohun tó burú bẹ́ẹ̀ torí pé wọ́n kíkọ tí wọ́n kọ kò sí ohun tí yẹn bẹ́ẹ̀ tuntun sí ìrò fìtì àwọn ni wọ́n padà fi ń ṣe nǹkan ẹ̀mí látàrí pé wọ́n lè yan wá bá wọn kọ́ báǹkì tó ti yé àwọn ni wọ́n fi wọ́n fi rìbá kọ̀ wọ́n fi rìbá sí wọ́n fi ń ṣe transaction ìpìlẹ̀ ní sọ fún wa yẹn o ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sàtàlà fẹ́ ẹ̀sìn rẹ̀ ọgbọ́dọ̀ gbá wù sílẹ̀ tó bá fẹ́ sàtàlà fún kí ni o fún ẹ̀sìn rẹ̀ kọ́ má gbà wù sílẹ̀ ọ̀tọ̀ nípa àkọ́kọ́ sọ pé ìpìlẹ̀ sùn tó burú ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sàtàlà fún kí ni ó jẹ kí ni ó mu ibo ni ó ti rówó bóòlù òun yóò sì dọ́dọ̀ rẹ̀ so ọ̀nà wo ni ó sì gbà rí irú iṣẹ́ òun ló ń ṣe ọ̀sọ̀sọ̀lá fún òun tẹ̀bẹ́ ẹni tí wọ́n ń kọ́ ilé ìjọsìn míì lápèjúwe ní tọ́yàtọ̀ sí mọ́sálásí ibẹ̀ ló wá ti rí bọ́ ibẹ̀ ló ti rí bọ́ wọ́n bá ní pé alákọjá lọ kí afọ alágbájá ní ní lọ sí tó nígbà tí wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ni wọ́n rí bọ́ àwọn olùdíjà àbá ọkùnrin tó rí bọ́ wọ́n mi ò ní wí bẹ́ẹ̀ ta ń ń sẹ́ ta ló ń sẹ́ tí ò sí ẹgbẹ́ wọn tó rí pẹ̀lú sáájú gbóhùn lọ́rin rí sí àwọn ló bínú sí sọ àwọn tí ó wù yẹ wà ṣùgbọ́n à ń sọ pé ìpìlẹ̀ ìpìlẹ̀ tó wù tó burú lẹ pé kì í ṣe àárọ̀ bí dáàtì bí nǹkan yẹn ṣe àárọ̀ bù fúnra rẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n padà fẹ́ fi nǹkan yẹn ṣe wọ́n padà fẹ́ já sọ́sálà fún un ló fẹ́ pé báwọn olùmọ̀ ṣe sọ ni pé wọ́n kẹ̀ ní wá bá a kọ́ nǹkan yìí kọ́ ọ lọ. wọ́n yàtọ̀ sí pé wàá bá a kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n dákọ ló àsìkò tó ti tún kọ lọ́wọ́ báyìí kó tó bẹ̀rẹ̀ láàárọ̀ báyìí wọ́n kọ́kọ́ dákọ orúkọ yìí wọ́n sàdúrà níbẹ̀ bí nìkẹjà ọyẹ kó gbé yẹn sá ọyẹ kó lé mùsùlùmí sá mùsùlùmí tó bá gbádùn pé a ah, bí mo bá sẹ́yìn bẹ́ẹ̀ fún mi lówó rẹ̀ ẹ̀pẹ́ lómi ẹ̀dá kù ní ìfẹ́ mọ́ ẹ̀pẹ́ lómi ọkẹ́ mi ọ̀gbálẹ̀ òun wò ó pé kọ́lọ́n bó máa di pé kò tẹ̀lé kò ní gbà níjọsìn lọ́wọ́ torí bí gbogbo sẹ́tà tó ń ṣe yẹn náà tá a bá ń ṣe torí tọ́lọ́hún ìjọsìn náà máa jẹ tá a bá ń ṣe torí tọ́lọ́hún abẹ́ ìjọsìn náà máa wà so ló fi wá jẹ pé kó lè yé yín dáadáa tẹ́lẹ̀ fi gbà pé ohun tí ń wí bẹ́ẹ̀ náà lórí o àwọn kan dé nísìnyí wọ́n wá gbogbo sáwá pé tó afẹ́ ṣe aṣọ afẹ́ fi ṣe ọdún eégún afẹ́fi ṣe kìnnìkan ìtúdé afẹ́fi ṣe wọ́n sátọ̀ wo ohun táwọn afẹ́fi ṣe àlàálì òsùn tó burú bẹ́ẹ̀ ìhun tí wọ́n fẹ́ lọ́ọ́ fi ṣe lọ́jọ́ ọjọ́ kí ni o lọ́jọ́ àlàálì ṣùgbọ́n káwọ́ sọ yẹn gẹ́gẹ́ kìí ṣe kí ni kìí sàárọ̀ àlàálì lòun ṣùgbọ́n bí wọ́n ti ń sọ wọ́n kẹ̀ padà láǹgbó náà afẹ́fi ṣe ni ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú tó jẹ́ ẹni tó fẹ́ sàn sọ pé ah ẹ̀rọ gbogbo lè ní ọkàn mi ọ̀bá yìí èyẹ ní ẹ̀kẹ́ wọ́n fẹ́ wá rà lóko èyẹ ti tú kalẹ̀ tàbí èyẹ ní iṣu wọ́n fẹ́ wá rà lọ́sẹ̀ padà di pé kọ́ọ̀lù kẹ wọlé ni pé mo oníṣẹ́ ti padà rí à ti rí kan bí kó wá ní sẹ́wàá sẹ́yìn náà wà bá bọ̀ yẹn bọ̀ bàbá lọ́la á máa rí ti yín o kódà iṣu láńlá la rí táì bọ́ ìwọ ló ti fẹ́ tà fún wọn tó lè tà àbọ̀ ò lè tà ìpìlẹ̀ rẹ̀ ni pé kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n tó o bá wo kó ọ̀fẹ́ ṣe wárí à ìtumọ̀ wárí òun ọ̀fẹ́ máa ọ̀fẹ́ máa gbé ẹ̀sìn rẹ̀ sá fún gbogbo ohun tó ń wo owó ní kọ́kọ́kọ́kọ́ lè sọ bí ẹ́ sílẹ̀ lẹ́yìn lẹ́yìn ṣe ẹ̀ lọ́ọ́ rà ń bòlù àgbàdo rẹ àwọn tó fẹ́ sọ tí wọ́n fẹ́ fi rà sí ohun tó burú ń bẹ torí pé ohun tó dáa tó dáa tó dáa pọ̀ tá a lè fàgbàdo ṣe òun nílò ní òsì kékeré o síbi tí ọ̀dà ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n wá do nídìí pé là àzímọ̀ ló mú yẹn yẹgbó mú èyí tó dáa jù ṣùgbọ́n ẹni tó sì ṣe yẹn náà ó mú rọ́ọ̀sọ̀ ọlọ́run bá ṣe fúfú yẹ fún torí pé ànábì bá àwọn kẹfẹ́ yìí ó bá wọn láyé wọ́n sì jọ ń tu transaction láàrin ara wọn àwọn mùsùlùmí wọn máa sá pé èyí tí ń bẹ́tẹ̀ ní fẹ́ẹ́ fè yìí aliwa halalo kẹfẹ́rí òun ò ní bìkítà agolo òun ó tẹ̀ sí tọ̀dọ̀ tiẹ̀ kọ̀ọ̀kan tọ̀dọ̀ tiẹ̀ lọ́kàn ọjà tí mo fẹ́ẹ́ sàfẹ́ nìyí tí ọjà àláàlì ni wọ́n ń bì wọ̀lú ìwọ̀n tó ń fẹ́ẹ́ fi ṣe kọ̀ọ̀kan tó ti yé pàpà yìí lọ́ta bá wà àwùjọ tó polówó musu tó tó báyìí tó ti yá báyìí sí kò sí tó burúkú èèyàn gbé taxi jáde èèyàn wá gbé taxi jáde èèyàn fi ń kó àwọn èèyàn èèyàn fi ń kó wọn àwọn èèyàn tó wá fi ń kó yìí ọba fi kó wọn bá wọnú ilé tó àwọn ọkùnrin bíi mẹ́rin tàbí àwọn obìnrin bíi mẹ́rin wọ́n bá ń kọ́ọ̀lù àwọn àlè wọn ẹjọ́ àlóòtẹ́ẹ̀lì yẹn kí àwa náà ti ń bọ̀ wá sóòtẹ́ẹ̀lì yẹn o tó bá gbọ́ wọ́n lọ́ba ẹ̀ lágbèrè ẹ̀ lọ́ba lọ lóṣù lè mọ̀ wú ọ. Ah, rárá rárá sọ ó ti ṣàṣejù báyìí bó o ṣe ń gbé wọn lọ yẹn lọ́nù kò fi mọ́tò gbé wọn àwọn ni wọ́n ń lọ bí tó jẹ́ ọ̀nà àbọ̀ ṣùgbọ́n bó o ṣe gbọ́ yẹn náà ló wọ́n fi í wọ́n lọ́dọ̀ àlé wọn lọ́kọ́lọ́kọ́ ṣe. Hmm mọ́tò bá tẹ̀ ọmọ ọlọ́gbọ́n kíkì ẹ̀ ó ọlọ́wọ́ mọ́tò mọ́tò yìí ọ̀fẹ́ ọ̀fẹ́ múùfù ọ̀fẹ́ múùfù ọdọ́gbọ́n já wọn lẹ̀ tó fi sásàlà fúnra rẹ̀ azímọ̀ ló mú yẹn azímọ̀ ló mú yẹn torí fẹ́rù ń bọ̀ pé ṣé ó máa jẹ́ pé àgbà náà pé ta ló gbé wọn lọ ebi wọn náà gbọ́ bí wọ́n kọ́ọ̀lù ní ẹ̀ lọ sáfù mo ní òfin gbọ́ gbogbo bí ń ṣe ń wù yẹn. ọlọ́ọ̀tà náà wọ́n sọ̀rọ̀ tó àwọn àgbà pé ẹ̀ sálámù tó tó wà lọ́wọ́ ẹ̀ náà ìyá wa tó wọ́n tó lọ́wọ́ ẹ̀ lọ́kà Kita masih tunggu polówó tó yẹ lọ ọsẹ fẹrẹ ọgbà tàyà rẹ sí ìwádìí ìwà yóò ní ìṣúra ìjọba tó kéde kó lásìkò ìwà ọ̀rọ̀ kọ̀rọ̀ lélẹ́yìn àmọ́bi tó ń tọ̀hún tiẹ̀ ní. èròǹgbà mi gan-an ìjókòó méjì lè di mẹ́rin mọ́ ẹ̀ ìjókòó méjì ó lè di kí ni mọ́ ẹ̀ mẹ́rin ẹ ń gbé wá lọ́nà tó lè gbà wáyé o wọ́n ti kírun rákà méjì níbi ìrun mọ́gòbì wọ́n wà ní jòkó ọkàlẹ́ ọjọ́kó pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni nítorí ọba máa mú yẹn náà ní ọdún tí máa ṣàtàyà tó ń ṣe wọ́n ń ṣe náà ní wọ́n náà máa ṣe ohun tí máa mú un ṣe lọ́wọ́ yẹn náà lọ́ọ́ máa ṣe wọ́n dìde sọ ọwọ́ àṣẹ mú rákà kan wá rákà kan ọ̀tẹ̀lé máa ń bá yẹn rákà kan ọjọ́kó wọ́n náà ṣàtàyà àtàrà jẹ́ di mélòó ẹyọkẹtọ ọba yẹn sọdọ ẹyọkẹ àkọ́kọ́ tiẹ̀ ọwọ asẹ dìde ọkà fatia ọkà sóra mẹsì tó gbóhùn sókè ọwọ àjòkò ọsẹ àtàyà àtàyà di mélòó ó di mẹ́ta ọsẹ di méjì tiẹ̀ ọwọ asẹ dìde ọwọ àkà fatia lásán ọwọ asẹ jòkò ọwọ asẹ àtàyà àtàyà di mélòó ó di mẹ́rin mélòó wọn sì máa ń sẹbẹ tẹ́lẹ̀ kálọ ọdún bàbá yẹn méjì so bí sẹ̀rí àti gbé wa nù kí ẹ ti gbé yẹn máa wí ikú wí ilé lórí àtàyà yẹn máa wí nǹkan ẹ̀mí gbogbo wí nǹkan ẹ̀mí yẹn òun ló lo fọmúlà two times two lọ́dọ̀ ara tiẹ̀ tó ti yé kò sínú tíra kankan tí ó ti bà kí n sọ pé inú àwọn tíra tó gbádùn tó lè láwọn tíra tí wọ́n jọ síkì ẹgbẹ́ ara wọn tó lè tẹ̀lé báyìí tàbí òun ló rú o bẹ́ẹ̀ fún rẹ̀ so òun tá à ń pè ní atashahud ìmáàmù ti kírun tán ìjókòó náà lẹ́yìn tí bá ti ń sàtáyà lọ́wọ́ èyí ó jókòó náà ni kéde pé wọ́n wá jókòó ní ọ̀rọ̀ máa ń sinmi ọ̀rọ̀ máa wò rẹ̀ káàkiri pé wọ́n fẹ́ jókòó pẹ̀lú wọn ni ìwọ́n ń ṣe lọ́wọ́ yẹn náà lọ́ọ́ máa bá wọn ṣe ẹlòmí ò tún wá wùwà mí ìmáàmù sálámà báyìí yọ kẹ̀kọ́ ń bẹ̀rẹ̀ yọ máa wọ ẹlòmí tí bẹ̀rẹ̀ ẹ̀rù mi sí mistake àjẹkù tọ́ báyẹn olóore ju jẹ̀mí ẹlẹ́ẹ̀kejì lọ ààbọ̀ téèyàn báyẹn ìjókòó lásán tó láàsì ni o olóore ju jẹ̀mí ẹlẹ́ẹ̀kejì lọ àfi tó bá yẹ pé àwọn tó ṣe ti jẹ̀mí ẹlẹ́ẹ̀kejì yẹn àwíjàre kẹtọ́ lágbára ló jẹ́ fọ́ ẹkú jẹ̀mí ẹlẹ́ẹ̀kejì wọn gbọ́dọ̀ lọ́ọ́ báyìí ohun tó bá yẹn náà ni wọ́n dá padà bákan náà kò sí nínú ẹ̀kọ́ káwọn kan wá jọyìn rẹ̀ kí wọ́n tún sọ̀rọ̀ jì máa mú táwọn míì tún máa ń ṣe rárá kò sí nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn fresh kì í ṣe wọ́n wá tún jọyìn ìwọ tí wọ́n bá bọ̀ gẹ́gẹ́ báwọn míì ti máa ń ṣe rárá só ti yé so kì í ṣe gbéyàn gbólóhùn kan àtàṣáhùdù tá à ń wí náà ni ibi abá ba adé tí máa ń fi sálámà ládìde ibi abá ba adé tí máa ń fi ṣe kí ni àbá wa ti wí tẹ́ka ti fi sọ́sọ́ àti Ibrahimiya láti ṣe gbogbo àwọn àlùkàtà tá a bá mọ̀ tá à ń ṣe ìmáàmù òtí sálámọ̀ náà kásìmọ̀ àtàkárù lọ kásìmọ̀ àtàkárù lọ ìjókòó tá a ti bá màmù náà nù. bẹ́ẹ̀ni títí máa wọn sọ wọn ò fẹ́ já gbẹnu ti ká gbẹnu ti lórí ìrùn pé ká tẹ̀ máa sinmi ká máa rẹ́sì pé mo ti ṣe tèmi tán rárá ká máa ṣe èso ká máa ṣe èso ká máa ṣe èso. sọ̀tà pé ààyè tẹ́ pé màmú ti ka fátíà nìkan táwa ni ọkà fátíà fátíà ti wá wá yà so aláǹfààní ká fi súrà kù kúlù wallahu ahad kúlù máàmù ìdí kàfá ti tí àti ẹ̀tàn ẹnu ti wáyà á fi sóra mi o torí pé ń bẹ inú súnmọ̀ náà tẹ́lẹ̀ pé ń gbà mí àwọn rákà kẹta rákà kẹrin yẹn fáti àlásán kọ́là níbi máa ń kà yóò fi sóra mi lè pàpà yóò làwọn sóra kéékèèké ń máa ń ṣe bẹ́ẹ̀ nígbà mi sótìyé sórí òfin kì í sí pé wọn kẹgbẹ́ nu ti méjì máa rẹ́sì kò sí rẹ́sì níbi ìjọsìn àdúrà ni gbogbo ẹ̀ àdúrà lọ́lọ́ sẹ́rí بقول سبحان ربي العظيم أدوى العنزة والله تعالى أعلم نعم قال صلاة Thank you. ìwé tó sọ pé ìwọ wà láti ṣe àìsàn sí ìlú láti máa lò àwọn ìdílé àjọ ti dá ìlú àwòsí àti ibi tí yóò bá ti wá ọ̀sàkọọ́lẹ̀ kan kó tó rinlẹ̀ ju ọ̀rọ̀ títí náà lọ tó ń gbádùn yàtọ̀ sí bí yóò bá rí lẹ́jẹ́ máa ń wí pé. Eh, Ọ̀rúnmìlà ọjàbọ́lá tókè nígbà tí ń bọ̀ wá ó mú kinní kẹ lọ́wọ́ ẹyẹ adìẹ tó mú lọ́wọ́ ńjọ́ náà òun lọ tẹ ilẹ̀ tó ń padà di pé ilẹ̀ ti bẹ̀rẹ̀ sí fẹ̀sí láti lé ẹ̀fẹ̀ ọ̀rọ̀ tí ọ̀pá láàká ìwé yẹn tó ti yé àbójúkò nù làákà yìí ló ti wọ̀pọ̀ ọ̀rọ̀ padà ọ̀tá lélẹ̀ nígbà tí ń bọ̀ wá ó mú ẹyẹ lọ́wọ́ ó mú ẹyẹ àbájẹ wọn ló mú lọ́wọ́ ni adìẹ yẹn tó júlẹ̀ báyìí ọ̀tàn yẹpẹ̀ yẹpẹ̀ tọ́tẹ̀ báyìí lè e dé gbogbo ọ̀dọ̀ tí wọ́n ń bì láti lé ẹ̀fẹ̀ e ilẹ̀ bá ń tẹ̀ lọ wọ́n bá jọ pé ilé ìfẹ́ tó ti yé tẹ̀rí pé ọ̀rọ̀ ilé ènìyàn lálàáfíà rárá kan gbádùn rárá ẹni wọ́n bá ti nílàáká yìí níwọ̀n ọba yóò ti mọ̀ pé sọ̀kúsọ nílé ṣùgbọ́n ibi tọ́wọ́ ti wá ni pé àwọn kan sọ pé a wá láti Egypt láti Cairo àwọn kan sọ pé a wá láti Mọ́kà tó ti yé báyìí àwọn míì sọ pé lámúrúdù òun ni wọ́n bá nẹ̀múrúdù. tí bí Ibrahim ti ń sọ fún pé ọlọ́run ọba tèmi lè pààyàn ó lè jiyàn nínú gbọ́kọ́rọ̀ tọ́lọ́ gbóhùn náà lè pààyàn ó lè àwọn tó wà òun náà lè àwọn tó wà túbú ọkàn jẹ́ nìkan tó yẹ kó padà fáwọn méjì jáde ni ó sì ní wọ́n pa ẹnìkan ó sì ní wọ́n tú ẹnìkan lẹ̀ pé gbé mọ́ pààyàn mo sì àwọn èèyàn hó ọba ọlọ́run ọba tèmi máa ń mú òun wá níbi títí máa ń yọ tí máa ń mú jáde níbi títí máa ń yọ ìwọ sọ pé ó jáde níbi títí máa ń wọ ọlọ́run ti fàbó ìtànlẹ́bí ìkáfàrọ̀ kò lágbára àti lè fi bẹ́ẹ̀ ẹni tó jálá ìgbàgbọ́ yìí ọlọ́run láyé àjẹkọ́ mi ọlọ́run bò wọlé ìjọ alábòsí mọ́lẹ̀ láíláí láíláí ọlọ́run bò wọlé ìjọ alábòsí mọ́lẹ̀ wọ́n wá ní nàmọ̀ owó sùn yẹn òun ni lámúrúùtù ẹwọ́ kọ yẹn ọba nàmúrúùtù òun ni kí ni bàbá Oòduà tí ń jẹ́ lámúrúùtù ṣùgbọ́n lè ní ojú kò rárá ọ̀gbára wọn lọ lọ́nà wo ni ebi wọ́n ń bọ̀ wá lọ́nà ní lámúrúùtù padà kú sójú ọ̀nà àwọn náà sì gbọ́tẹ̀ nàmúrúùtù pé èsì padà kó sóhun lórí padà kó wọnú etí ẹ̀ ń gbọ́n bó yí gan wọ́n dára kò mọ̀ bó lórí bẹ́ẹ̀ wọ́n padà pa á sí nígbà tí wọ́n padà fẹ́ bínú sóhùn ọ yàtọ̀ síra wọn ó pọ̀ nígbà náà ní gbọ́n fẹ̀fẹ́ jọra wọn ní kàn bára wọn lọ tó ti yé sọ ọ̀tí tọ́lá làáfíà òun náà ní pé ọ̀rọ̀ méjì yẹn láti Egypt láti Mọ́kà ṣùgbọ́n láti Mọ́kà súnmọ́ láti Mọ́kà ó ṣe kéré o ó súnmọ́ ìdí tó fi súnmọ́ rẹ o àwọn èdè tá à ń sọ nínú Yorùbá lọ́pọ̀lọpọ̀ ó súnmọ́ Lárúbáwá àlàáfíà àlẹ́ àáfíà náà ní jẹ́nu lábá náà tó ti yé tó àlùbọ́sà àlìbásọ́ọ̀lù náà ní jẹ́nu lábá náà ọwọ́ àpọ̀lọ́ rẹpẹtẹ bẹ́ẹ̀ táǹsọ̀ ní Yorùbá tó ti yé tó jẹ́ pé nínú lábá náà a máa rí pé ó ṣe rí náà nù ọlọ́hun ọlọ́hun tó súnmọ́ra wọn ní pípé ṣògbógbó bí wọ́n ti wá súnmọ́ra wọn yẹn èyí tó súnmọ́ ni pé láti mọ́kà náà lọ́jẹ́ èyí tó sì súnmọ́ jù ni pé àtìgbògbà tí wọ́n ti fátì ò mọ́kà tánàbí gba mọ́kà kalẹ̀ ohun tánàbí sọ ni pé tó òun ti sọ̀rọ̀ foríjì gbogbo yín ṣùgbọ́n lu iye owó ti sọ nílùú ìsìláàmù ìwọ́tọ̀ bàbá àti ìsìláàmù ló dúró ìwọ́tọ̀ bá ti ní í ṣe kò lé sáfìlú yìí lẹ̀ sáfìlú yìí lẹ̀ akẹ́fìn rẹ̀ lọ́bọ́yá láti gbà náà wọ́n ti jáde kó ní wọ́n wá lè má tètè débi wọ́n lè má tètè délẹ̀ Yorùbá pé ìrìn àjò yẹn lè mú wọn pẹ́ lọ́nà bí máa ya kí ya kí ya padà bí kí wọ́n padà wàá rí bí. èyí wá sí fáwọn náà tí wọ́n wá bí ẹ mọ̀ pé ẹgbẹ́ ẹgbẹ́ ní ogun àwọn míín ló fi ìlú bí ìfẹ̀dó ló fi jẹ́ pé ìlà tí gbẹ́ńlẹ̀ Yorùbá wọ́n ń kọ́ láwọn orílẹ̀-èdè míì láwọn orílẹ̀-èdè míì wọ́n ń kọ́ aláwọn fófó ṣe pé ọmọ Sudan ìlà ti ń bẹ̀lẹ̀ kẹrẹ̀ ìlà àbàjá ti ń bẹ̀lẹ̀ kẹrẹ̀ ìmí ìlà àgọ̀bọ̀ ti ń bẹ̀lẹ̀ kẹrẹ̀ ọmọ Sudan sì ọmọ Sudan àwọn míì ń wò ó pé bóyá àwọn tí wọ́n lọ sí hajj tí wọ́n máa ń gbà wọ́n máa ń rìn tẹ̀ lọ bóyá ńgbà tí wọ́n ń lọ tàbí ńgbà wọ́n ń bọ̀ wọ́n padà fi bẹ̀yẹ ṣèdó òní ìyẹ̀bẹ̀. alimuhim òun ni pé àsìkò ìgbà yẹn ló súnmọ́ jù pé ikú ló mọ́ka ń gbà yẹn nígbà táwọn ọ̀fẹ́ fẹ̀sì wọ́n ń wábo làwọn wọ̀ sí làwọn náà ti padà wá bára wọn bí wọ́n bára wọn yẹn làwọn tó fi kú lọ́lẹ̀ fi sùn tó ti yé òun lọ́fẹ̀ẹ́ rinlẹ̀ jù ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò sí ìtọ́jà ìgbà pọ̀ọ́lẹ̀ tó tó straight tọ́jú sánẹ́tì tó lálàáfíà ẹ bá dìbò là ń sọ gbọ́kẹ́ lálàáfíà ọ̀gbìn lálàáfíà yìí látọ̀ àgbà pé Yorùbá tó bí ẹ̀ lákọ́ọ́lẹ̀ kẹ̀kẹ́ àtẹnudẹ́nu náà ní ilẹ̀ Yorùbá àtẹnudẹ́nu nínú ìsìn wa kò jẹ́ ká lè sọ pé eléyìí hundred percent òun ló rí bẹ́ẹ̀ jù ṣùgbọ́n akẹ́yìn wò pé èyí tó súnmọ́ ìlànà màánà ìlànà wà áká èyí tó súnmọ́ wípé tó lè tó bá làákà yìí lọ jù òun ni pé jẹ́ eléyìí eléyìí jìnnà eléyìí yóò rí bẹ́ẹ̀ jíjẹ́ tí wọ́n sì dé náà wọ́n bá yẹn o wọ́n bá wọn yìí wọ́n sá ìtọ́rọ̀ àwọn èèyàn tí wọ́n bá yẹn pé wọ́n padà jẹ gàba lórí àwọn tí wọ́n bá lò wí ni torí pé kìí ṣe kó wọ́n bá bí wọ́n bá ilẹ̀ Yorùbá nígbó ọ láwọn tí wọ́n bá ń bẹ̀ náà ṣùgbọ́n ṣe mọ̀pẹ́ ní tọ́wá ẹ̀kọ́ kó gbogbo èrò lẹ́yìn ó kó bíi lẹ́yìn ọkọ̀ kò lẹ́yìn ó kò kírun sí lẹ́yìn ó kò ọwọ́ adé báwọn tẹ́ ẹ pé ẹ̀ta oró ni wọ́n ẹjẹ́ àjọ máa gbé àwọn gbà fún wọn ṣùgbọ́n gbà fún wọn pàpàlú lẹ́yìn tọ́wá ẹgbẹ́ bá ń sọ lóhun wọn tí ń tẹ́yìn tó jẹ púpọ̀ sí nǹkan tó lè fi darí náà kò sówó kan kò sí bákan àwọn eléyìí wá dé wọn kó wọn gbẹ̀rẹ̀ ó wà fún tètè gbà bá wọn pé ẹ máa sọ lórí wa máa jẹ gàba lórí wa lọ máa jẹ èso tó tètè rọrùn bẹ́ẹ̀ dáadáa tó ti yé òun náà ló sì lọ́wọ́ padà bá gbogbo ìlú ìlú ìlú gbogbo àwọn ìlú ìlú ìlú àwọn tí ń jọba láwọn ìlú èyí ti fún ọ lọ àwọn ni wọ́n jẹ́ ìlú yẹn wọ́n bá wọn kàn bẹ́ẹ̀ wọ́n bá wọn kàn bẹ́ẹ̀ ìlú àyínà ẹ̀ ó ní ìtumọ̀ bẹ́ẹ̀ ó sì bọ̀tẹ́ má jà lọ bẹ̀. ẹni tí ọba mọ ọ gbọ́dọ̀ mọ ẹni tí ọba mọ táyà ọ gbọ́dọ̀ mọ táyà lọ́ndà wo ni ọkẹ́ ní tẹ́nìkan sọ fóònù fóònù rẹ̀ yẹn tí wàá rí kọ́ bẹ̀ ọba ti gbọ́ kílíò tó sún níbi ọmọ ọba ti gbọ́ kílíò tó sún yóò ní kẹ́nìkan kó sọ sórí fóònù òun kó wọn rí kọ́ọ̀dù rẹ̀ kò wá ní fóònù ẹgbẹ́sẹ̀ bá ń kọ́ ní yorùbá àtàyè àtù nìgbà wọ́n bá kọ́ ní translation tó ti yé yọ máa hà ní èdè tọ́ba tí ń wọ ìṣe yẹn yọ hà sí yọ mọ̀ àwọn àdúrà tí bẹ̀rẹ̀ yọ̀ yẹn ló lè lọ́kùn wọn tọ́ba tí ẹgbẹ́ yọ̀ yẹn ṣe kankan èdè kútú láti ní kọ́ mọ àwọn àdúrà yẹn tó ti yé ṣùgbọ́n kọ́ mọ àtàhíyà àtàṣáhóòdù ó sì mọ̀ ṣọ́dọ̀ láyé láyé lọ́wọ́ ṣọ́dọ̀ náà wọn lọ́wọ́ sóró ó sì mọ̀ sọ̀rọ̀ ó gbọ́dọ̀ mọ̀ àwọn máa ń mú tẹ́lẹ̀ táwọn ti omi sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ bí ara tó bá dé wá láìpẹ́ adé láìsọ ni ẹni wọ́n sàlámà ti wọn tó fi ẹ̀dì máa rí wọn fún ìpẹ́ bí àtàyà wọn kì í pẹ́ rárá ọ̀fẹ́ tẹ̀síwájú sí ó sì fẹ́ tẹ̀sí ó sì jẹ́ káfíńtà tó ti ṣe freedom láti bí thirty years sẹ́yìn tí sì tó ń bá gbà ọ̀ wá fẹ́ bá gbà mú bí kéwu rẹ̀ níbi jíjẹ ọmú ń bá gbà mú bẹ́ẹ̀ mọ́tò tẹ́lẹ̀ omi fi ṣe mẹkáníìkì rẹ̀ kò sí mọ́tò láyé mọ́ àwọn mọ́tò gbàlódé ni ìsì jẹ ìsì yẹ sísì ní mẹkáníkì ẹ lónìí tó bá ṣe wá sí ní ẹsìsì níbi níbi ọ̀rọ̀ tẹ̀sí náà òṣèlú gbogbo ti mọ̀ láti bí tá a ti yẹ sí náà ìdí níbi ìjọsìn ọlọ́run bá jẹ sí bàbá ó gbọ́dọ̀ máa ṣe òun náà gbọ́dọ̀ máa fi kún tí ó máa lálẹ́ kún sí ibi ìmọ̀ yẹn. lórí àwọn kọ́ṣẹ́ ìlú àwọn ọmọ ìpàdé tí alága ọ̀sán tá a lọ máa sọ pé ó wà ní ẹgbẹ́ rẹ̀. ṣé o bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rẹ́ ti àwọn ọ̀rẹ́ tó kú ní àwọn ilẹ̀ ìjọ kẹtẹlẹ púpọ̀ kó tó lè má wọ̀ ẹ́ tó. pẹ̀lú owó tó tẹ̀lé ẹ̀ tó pé bóyá bí ojú ọjọ́ lẹ̀ ní ìdí ẹ̀kọ́ ọ̀dẹ̀ ẹ̀ tẹ̀lé tó bá yẹ kí láàrin ìdíjẹ́ sọ̀rọ̀ àti ìdíjẹ́ tó ẹ̀kọ́ jábọ́ sí àárẹ̀ ìlú yẹn tó wọ àárẹ̀ jábọ́ sí ẹ̀sẹ̀ tó dàgbà ìbẹ̀ ẹ̀kọ́ mọ́ ní sí tó máa bẹ́ẹ̀ wò áwọ̀ yẹn ti lu ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó ń ṣe láàyè. ta ìmọ̀ ohun tẹ́ ń wí lẹ́bọ̀ nígbà tá a wà ní Hitman University kó tó pé ń jáde Hitman University ni o so a ṣe eh, excursion lọ sí ìlú kan lábẹ́ Kwara State ìlú yẹn ìyẹn tí ó kọ rẹ̀ mọ́ ìlú yẹn abá tó ṣe pé àwọn ẹni tí ń lọ ta báyìí tó sì dèrè síbẹ̀ ìyẹn lẹ́tí ó kọ tó ń ta pẹ̀lú yẹn ni so àwọn igbá wọn tó dèrè síbẹ̀ tó sì jẹ́ pé ohun tí a padà kẹ́fín ni pé ọlọ́run ọba bínú sáwọn náà èyí ọlọ́run bá fẹ́ jẹ́ àmọ́ ọ̀nà àlùkòrán mi àìmọye àwọn tó ọlọ́run bá bínú sí ọlọ́run bá nẹ́ẹ̀sì ti gbé yẹn wá pé rẹpẹtẹ la bínú sí ìbẹ́nu wọn àwọn ta ni wọ́n tẹ́lẹ̀ tí fìyàwó náà ọlọ́run bá fẹ́ jẹ́ àmọ́ ni ìbẹ́nu àwọn àwọn tó yẹ pa atẹ́gùn sí ìbẹ́nu àwọn tó yẹ pé ìgbé sọ́ìhà ìgbé ni wọ́n ń gbọ́ tí wọ́n ekú ìsìn bẹ́nu wọn ìtẹ́ pé bóyá àgọ́rọ́ kọ̀nà tá a tẹ̀ rí àtẹ̀wọ́n rí tó gbogbo wọn yẹn ọlọ́run bá ní pé ọmọ ọ̀dọ̀ lámọ̀húnmọ̀ lọ ọlọ́run bọ̀ ṣàbòsí wọn o ọ̀làkìn àǹfùsàhọ́ yàgùlẹ̀mọ́ni bí kò sí pé àwọn ṣàbòsí ẹ̀mí ara wọn so irú àwọn yẹn náà so ohun tá a lè gbọ́yé mẹ́rẹ̀ ni pé àwọn èèyàn kẹni tí epo wọn wu ti ohun tọ́lọ́wọ́ tí ọ̀tẹ́ lọ́wọ́ bá lọ́wọ́ tọ́lọ́wọ́ bá padà bínú sí irú wọn ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ sànẹ́bí bẹ lọ́wọ́ bá lé lórí ni pé ìbínú tó bínú tó pa àwọn odidi ìletò rẹ̀ kọ́ má ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ẹgbẹ́ kọ́ má ṣe bẹ́ẹ̀ fáwọn àlè mọ̀ òun yẹn ni bọ́lọ́wọ́ bọ̀ ò lè bínú sí gbogbo wa lẹ́ẹ̀kan náà olè ìgbàgbọ́ rẹ̀ yìí gẹ́gẹ́ bó ti ṣe fáwọn kan tó ti lọ ṣùgbọ́n tọ́lọ́ lè máa ṣe ni pé àwọn kan bì kan àwọn kan bì kan gẹ́gẹ́ bí Indonesia àwọn tó ṣẹlẹ̀ sí wọn tó yẹ kọ́lọ́n bá gbogbo ilé wọn omi ńlá tómi yọná gbogbo yẹn lè máa ṣẹlẹ̀ bó ti wá ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ó lè má òde gbogbo bí kọ́lọ́n má jẹ́ àrí Nàìjíríà tí irú rẹ̀ náà tí wọ́n bá ṣẹlẹ̀ tá pé Èkó ni ó ti ṣẹlẹ̀ Eh, so eh, ah, eh, àwọn tó jẹ mọ́bẹ̀rẹ̀ rẹ̀ màtí bí irú pipeline tó ti pé yọ́kọ̀ yọ lẹ́ni ọ̀sẹ̀lẹ̀ ní ṣáìdì kan náà lẹ́kọ̀ọ́ pé gbogbo àwọn tó wà nítòsí pátápátá ògbọ́n ni wọ́n bá ṣẹlẹ̀ yẹn lọ pipeline pé pé ibi tí tepo ń gbà lábẹ́ tó tepo ń gbà lábẹ́ tó sì yọ lẹ́ni láti bẹ̀ tó ìyẹn lè máa ṣẹlẹ̀ tó ti pọ́nlọ́nkà fẹ́ fi dáṣẹ̀ rí àfáwọn yẹn lọ́lọ́run bá mi sọ bọ̀tí kó ṣe pé ilé ẹ̀kan náà fún gbogbo àgbáyé àtijọ́ táyé bá fẹ́ parẹ́ ló tukù àtijọ́ táyé bá fẹ́ parẹ́ ló tukù. Hmm. èwo lẹ́ ń sọ bíbí pé ẹbíbi tó bá ti wà ní ìtura sọ fún pé owó ẹnìkan padà ìtọ́ wà pé ayé òde ní parẹ́. a ah, irọ́ o àwọn ni wọ́n ń sọ tí wọ́n bì yẹn sọ. gbogbo gbogbo ìdásámá ń àbí ìdásámá ń fàtọ́rọ̀tì bá yà lulẹ̀ kí lè lè òwe tó kù lẹ̀ ìjọba ìfẹ́ parí gangan náà yóò tó fẹ́ parí gangan nu sẹ́mi ọ̀gbọ́gbọ́ sẹ́mi ọ̀gbọ́n àwọn yóò ya kì í wá sí fún yíya rẹ̀ tá a máa wò ó pé bóyá nígbà wá ya bíi bíi ilé ọ̀ṣẹ́ yìí ló ti jábọ́ lulẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lákàyè wò gbé ọlọ́mọdé oṣooju tiwa ni tọ́lá àwọn ẹni bú ní ọ̀sẹ̀ kù táyé ó fi parẹ́ ó gba àwọn ẹni rí ọlọ́run bó ti pa àwọn lẹ́ẹ̀kan náà àwọn tí ayé ọ̀ parẹ́ àdéhùn pé látẹ̀kọ́ mọ̀ sáà ayé yóò ní parẹ́ wọ́n dá mọ̀tá àbá tí ráhùn tí ń sọ pé ahad ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ṣùgbọ́n gbàtá yóò parẹ́ lórí pé ọlọ́run owó ti kó gbó ẹni tó bá mọ̀ fọ́ ọ̀kan ṣoṣo lọ́run yóò ti kó wọn kó lulẹ̀ yóò sì ti gbẹ̀mí wọn yóò wá sẹ̀kùn àlà àṣàrọ́rì nà àwọn ẹni ibú èèyàn tó wà lé yẹn tẹ̀kùn sàá ẹ so odò ọmọ alànà sani ọmọ ayálulẹ̀ nbọlẹ̀ yẹn sálọ tòsí bìrẹ̀ kan sí yẹn sálọ sàárè ibi tí wọ́n sàárè ibi wọn tó sí náà bí sàárè wọn tó sí náà nì ọlọ́run má jẹ́ oṣooju wa ẹ̀jẹ̀ adómẹ̀ akúlọ̀kọ̀ ọ̀lẹ̀ ọ̀dà sọ̀fúnlá ọ̀lẹ́kùnrin mọ̀lẹ́sọ̀rọ̀